الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته هذا وقف الله وبا تتشيرون فوا pẹ́kí ètò wa tèní kó tún wáyé ètò wa alìhìdáyà afa abdullahi subhanahu wa ta'ala kọlọmba kó má ṣàjẹ́ kí ètò iṣẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọlọ́run ọba ohun tá a máa gbé yẹ̀wò lénìí òun náà ni àdúà àti ìmáa ṣáájò ṣé méjèèjì ṣe kó pọ̀ àbí a máa ṣàdúà nìkan á pè ájò tì àbá máa ṣáájò wá wàá pàdúà tì kí ni àjẹbọ̀ fẹ́ni tó bá ń ṣe méjèèjì àwọn ṣéèkì wa tí wọ́n bá ṣàlàyé eléyìí àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala falyatafaddal mashkuran mahjuran min Allah. alhamdulillah fún Ọlọ́run ọba wa alladhi amarana bil isti'anati bih ọba tí ọ̀pọ̀ wá láṣẹ tó ní ká máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú agbára òun ọlọ́run ọba lérí gbogbo bùkátà wa wa harrama al isti'anata bi ghayrihi min khalqihi ọba yìí náà lọ́ba tó ṣe é lè wọ̀ ìpè lábẹ́ sánmà òun lérí ilẹ̀ òun ìwọ ni ká máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹ̀dá àwọn tó ń da tó sì jẹ́ pé yìí tá à ń wà ní tá à fi ń wà ràn lọ́wọ́ pẹ̀lú rẹ̀ yìí kò sí lọ́wọ́ ẹ̀ ọwọ́ òun ọlọ́run ló wà ọba tó ṣàlàyé léyìí fún wa tọ́lọ́sìn ni a gbọ́ yé ọba náà lọ́ba tá a dúpẹ́ fún wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run òun náà lànà wa muhammad wa ala alihi wa sahabihi wal mutawakkilina min ibadihi àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn olùgbára lé ọlọ́run ọba wà nínú àwọn àti ká máa sọ̀gùn àdúà pẹ̀lú ká máa lọlé olóògùn àdúà àti ká máa ṣègbìyànjú lérí bá ṣe wá ìrànlọ́wọ́ pẹ̀lú èṣù àdúà àti májíìkì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nílẹ̀ Yorùbá yìí táwa wà yìí èyí tẹ́nìkan kan ò ní fi dúdú pé funfun fún wa òun náà ni pé ọ̀pọ̀ tìyàn nínú àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá kọ́dà òfìdérí àwọn alálàáfà àwọn sheikh sheikh sheikh àwọn imam imam àwọn muallim muallim misana alásàlátù àtọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá míì tí wọ́n ń pera wọn lálàájì àlàájà tí wọ́n láwọn ń dá wọn èèyàn lóhùn nílẹ̀ yorùbá táwa wà yìí wọ́n máa sọ fún wa yìí pé àdúà àtàájò iná lẹ́yìn fẹ́ra bayọ̀ wọ́n máa ṣàdúà ó sì máa ṣàájò wọ́n máa wá pé àjò yẹn ní ìgbìyànjú yìí tẹ́yìn bá ṣàdúà tán èèyàn tó gbìyànjú ni ètò wọ́n gbà lérò pẹ̀lú ìgbìyànjú yẹn òun náà ni pé ó yẹ kí wọn náà ò nílé bàbá ológun kan tọ́ máa lọ lẹ́yìn ìgbà tó bá ti pè ọlọ́run tán tọ́ máa wá lọ́dọ̀ bàbá nì kó wọn àtọlọ́run kan jọ wá fún ọ ní tó ń fẹ́ àbí kí wọ́n ran ọlọ́run lọ́wọ́ pẹ̀lú àwọn jàǹkáwọ̀ àwọn eréṣẹ́ àwọn oògùn tí wọ́n kó kalẹ̀ kó lè bá tó ń fẹ́. al-insanu indahu haja wa mushkila wa humum wa azan lẹ́yìn táà ní tarawa òun náà ni pé ọmọ èèyàn yóò máa ní bùkátà ní gbogbo gbà yóò máa níṣòro ní gbogbo àsìkò tí máa ṣe ń bọ́ kó oníṣòro kan yóò tún máa wọnú mi bọ́lọ̀ sí dá wa sílẹ̀ ayé nìyẹn bá ti ṣe máa lò nìyẹn kò sọ́mọ́ tó fẹ́ dá tó fi ní ní ọmọ èèyàn máa bẹ nínú bànújẹ́ yóò máa bẹ nínú dààmú yóò sì máa wá àbáyọ àbáyọ wà àbáyọ wà ọ̀dọ̀ ọlọ́run náà làbáyọ wà èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ẹ má jẹ́ àtàrà wa ọlọ́run ọba àlá òun ni alìkálíkù ọba adẹ́dàá gbogbo tó kù lẹ́yìn ọlọ́run alimakaloku ìtaàdá mi ìtaàdá ní kò lágbára lérí ẹni tó dáa ìtaàdá ọ̀lẹ́ni ẹni dáadáa lágbára ẹni tó dá gbogbo nǹkan yìí tágbára sì ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ò ságbára kan tó lè borí agbára rẹ̀ òun náà ni ọlọ́run ọba Allah eléyìí ni wọ́n ń pè ní tawhidi eléyìí ni wọ́n ń pè ní imani eléyìí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo apáta máa sì ń gbọ́ mi yìí ìlànà àwọn ìṣòro kan tá a fẹ́ kọ́lọ́n bá wa yanjú bẹ́ẹ̀ náà ni a ní àwọn wàhálà kan tó wà nínú sẹ̀mí wa tá fẹ́ kọ́lọ̀ bá mú kó kò sẹ́nìkan tí ń gbọ́ mi tí ò ní kan tó fẹ́ kọ́lọ̀ bá mú kó kò sẹ́nìkan tí ń gbọ́ mi tí ò ní bùkátà kan tó jẹ́ pé ń bẹ lọ́n kọ́lọ̀ bá aláàkọ́sánú lérí ẹ̀ ya ojú ọ̀nà kan náà òun náà lójú ọ̀nà ọ̀dọ̀ bàbá ti wá ní bùkátà kan àbádáwò kan dé àmọ́ wá wá agbára méjì káàkiri ọ̀pọ̀ wa àmọ́ sàdúà àdúrà tá ń ṣe òun náà ni pé à ń dájú kọ lọ́wọ́n ọba lágbára kó bá wa yanjú ìṣòro wa lẹ́yìn náà a tún wá máa sọ pé àdúrà nìkan ò tó àfi ká tún ṣe gbìyànjú ìgbìyànjú tí à ń gbà lérò òun náà ni ká tún ṣáájò kún ká tún ṣoògùn kún ká tún wá àwọn bàbá kan tí wọ́n ti ní ṣe pẹ̀lú èṣù kí wọ́n bá wa sọ fésù kéṣù ọ̀ràn wa lọ́wọ́ nítorí pé ọlọ́wọ́n ọba nìkan kò lè bí abùkátà yẹn àfi pẹ̀lú ìrànlọ́wọ́ babológun adéṣekítà wa àlè rí àfi kásàdúà kátúnṣogun ìgbàgbọ́ wa ni pé ìṣọ́ àti dáàbòbò táwọn wà yẹn àlè rí àfi kásàdúà kátúnwáṣogun méjèèjì làwọn fi ń ṣe ìsìláàmù nílẹ̀ yorùbá ti wà yìí àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá aláàfà kó ń bẹ̀ wọn ò sì tó nǹkan ọmọ ìyá mi kọ́jú tó lọ nítorí wọ́n padà kú sórí tó bá ti kú ìgbà náà ni ojú rẹ̀ wà ká lọ́wọ́ rí pé o ti dáràn wàhálà ti dé kò ní ṣe padà wá tún ṣe mọ́ làwọn fi ń ṣàlàyé làwọn fi ń pariwo fún ọ ipe dó ti ọlọ́run ọlọ́run ọba tó dó ti yẹn onìkan ti tó a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní hasbukallah ọlọ́run ọba ní rẹ Muhammad èmi nìkan ti tó fún ọ mọ́ tún wẹ̀yìn mọ́ wo wájú mọ́ wẹ̀yìn mọ́ èmi nìkan ti tó wa man taba'aka minal mu'minin gbogbo àwọn mùmíní òdodo tí wọ́n gbà fún ọ sọ fún gbogbo wọn náà ìpè èmi nìkan ti tó fáwọn náà gbogbo yín èmi nìkan ti tó fún yín lẹ́ni tí ó máa bí abùkátà yín lẹ́ni tí ó máa dùn yín nú tí ó máa mú ṣòro yín kú ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lágbà pé agbára méjì ló wà agbára ọlọ́run àti agbára èṣù agbára àwọn àlìjànú sẹ́rẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lọ dárí jànú òun ló sì da agbára tó lọ́wọ́ rẹ̀ agbára èyí tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ wá fi lè bí àbùkátà wa tí a sì fi kojú àwọn ìṣòro wa àtàwọn ọ̀tá wa òun náà ní ọlọ́run bá wa yí pé agbára yẹ ọ̀kan náà lọ́wọ́ gbogbo yòókù lásán òun náà lágbára ọlọ́run ti ó òun nìkan ní ọ̀sẹ̀ lẹ̀ kò sẹ́ni tí ó ṣe ọlọ́run ọba ní fàyèdà kọ́dọ̀ àmúrọ̀ ọlọ́run ọba ní ọba yín Allah tó bá ti ṣe tán tó fẹ́ ṣe nǹkan kan lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ fàyìnàmá yakúlù láwùkún fàyàkún yọkàn sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ tí ó sọ náà ni pé kún nǹkan báyìí ọya máa rí bẹ́ẹ̀ fàyàkún yóò sì rí bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ ni ọlọ́nìkan lónìí bọ́lọ̀ bá ní máa rí bẹ́ẹ̀ táwọn ẹ̀dọ́ ọlọ́run wá ní àwọn ọ̀fẹ́ kórí bẹ́ẹ̀ sọmọ pé wọ́n tara wọn nu lọ́sẹ̀ lọ́lẹ̀ dúró ti ọlọ́run ọba tó ní kún fayakun lọ́wọ́ ọlọ́run ọba tó ń sọ nínú àyà mi ọlọ́run ọba ní innama amruhu idha arada shay'a ọlọ́run ọba ní ọba yín Allah tó bá ti gbèrò láti ṣe kankan fẹ́rù kan àbọ́fẹ́ ṣe kankan lérí ilẹ̀ rẹ̀ an ọyà kan máa rí bẹ́ẹ̀ fàyà kùn ọlọ́run ní kò ṣèṣì tí ó ní ọmọ rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ náà ni ah, ọmọ ìyá bí ìbá sọ̀rọ̀ kankan mọ́ lẹ́yìn ìyá àyà méjì tí mo ti kà yìí ó ti tó kó fi gbàgbọ́ yé pé ọlọ́run nìkan làdó ti ọlọ́run bá tún sọnù àyà mi ọlọ́run bá ní yudabbiru al-amra minas samaa'i ila al-ard ọlọ́run bá ní ọba yín òun ní dàbára al-amra òun ní darí gbogbo ní ti ń lọ nílé ayé mina sàmáyì látòkè sánmà ni ó ti darí ẹ̀ ilẹ̀ ardi nítorí kọ́ máa ṣẹlẹ̀ lérí ilẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ kọ̀ǹtrólà òkè lọ́wà gbogbo tí ń ṣẹlẹ̀ lábẹ́ sánmà lérí ilẹ̀ òkè lọ́lọ́run tí ń kọ̀ǹtró rẹ̀ lókè sánmà kejì lọ́hùn ọba mi ọba alágbára ni àwọn kèfèrí àwọn ọgbà ń tàn sọ yìí gbọ́ ní táwọn ń sìn ni wọ́n gbàgbọ́ wọ́n gbà pé èṣù táwọn ń bọ̀ yẹn òun náà ni yóò fún àwọn ní táwọn ń fẹ́ ló ṣe jẹ́ pé etí èso bá gbé fún wọn pé ká máa bọ tí wọ́n bá ń sìn níjọ́ wọ́n bá ní ṣòro ibẹ̀ náà lè sùn tì wọ́n lọ bó bá jẹ́ pé omi ló bá gbé fún wọn ipe ẹ̀ máa sìn níjọ́ wọ́n bá ní ṣòro wọ́n lọ lè bu omi wọ́n ní omi la bu mú omi la bu ẹ̀ wọ́n máa kí omi wọ́n wá gbàgbé ẹni tó ní kómi ọmọ sàn àwọn tí wọ́n bá ń sin igi níjọ́ wọ́n bá ní ṣòro wọ́n lọ lè kógi ẹ̀rì tí wọ́n máa ń kó igi káàkiri igi àjọbalẹ̀ igi ọ̀mísìmísìn igi èpo ọ̀bọ̀ yọmọ káàkiri láàrin ọjà àní òun wági káàkiri nítorí pé igi lọ́gbàgbọ́ abáwá ní kí lọ́fẹ́ fi ṣe à àníbòsí wa wọn bàbá ti pàápọ̀ agbára ni téèyàn fi lówó ẹni ní máa ń sẹrin níjẹ́ tó bá ní ṣòro òun mú àwọn arin yọ́ máa lọ yọ́ máa lọ́rin yọ́ máa kó mẹ́kọ̀ọ́ yọ́ mú a wàhálà wo lọ́ba o à a kíkọ́ ọ̀tá máa kàwọn ni ìrìn ni ó ẹ̀rí tó ń mú ìtẹ̀yìn bá gbàgbọ́ náà lọ́lọ́run bá rí ìtẹ̀yìn bá ti ń sìn òun náà lèyàn lọ lè bánjọ́ tẹ̀yìn bá ní sọ̀rọ̀ lọ́lọ́run fi ń la pé ya bani adam ọlọ́run bá ní ẹ̀yàn adam ẹ ti gbàdéhùn allah shaitan ìpè ẹ̀ sin èṣù ẹ̀ wàrà lọ́wọ́ pẹ̀lú nítorí pé yìí ọ̀tá yín ni wa an ibuduni èmi ọlọ́run ọba ní mustaqim ojú ọ̀nà èmi lójú ọ̀nà tọ̀tọ̀ ojú ojú ọ̀nà tó wọ̀ ni sórí wa alájì alájà àti àfa àfa imam àánú mi ń ṣe ọ́ àánú mi ń ṣe ọ́ sórí ilé ayé tó wáyìí ọ̀kan tó wà náà ni tó bá ti kú ò padà wá mọ́ bọ́ bá ilé bọ́ lọ́wọ́n ba lẹ́lẹ́bọ wàhálà ó bá ọ ọ wà nù sàárẹ̀ ọmọ dààmú títí táyọ̀ fi parẹ́ ọdún mélòó ló sí táyọ̀ fi parẹ́ <laughs> lẹ́yìn náà bọ́lọ́n bá wá gbé ọ dìde ọ wà wọ náà ò ní jáde máa ń bẹ̀ẹ́ ẹ̀bọ ọlọ́wọ́n bá lóun ní sàfórí ìjẹ̀fẹ́ tí máa ń ṣe nínú ọ̀rẹ́ ẹ̀bọ táwa ń ṣe ńlẹ̀ yorùbá òun náà ni ká máa sọ fún àwọn èèyàn yìí pé bàbá sàdúà tán agbọ́dọ̀ ṣáájò ẹgbọ́ tí wọ́n máa sọ pé bàbá ṣe yá aláwù tán àwọn ó ṣe yá àyáṣẹ́ àwọn ni wọ́n ṣe yá àyáṣẹ́ yá aláwù nìkan làwa máa ń ṣe ń tàwa yóò ṣe dáa kí ìwọ náà kó tètè lọ lè darapọ̀ mọ́ àwọn tí wọ́n ṣe súnà kọjá alùsùnà kó lè bọ́kò náà jàgà orí ibú orí ibú orí ibú tí wọ́n bómìlà ìbẹ̀ nínú bídíà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa à ń ka Quran a gbọ́tùmọ̀ rẹ̀ à ń ka Quran a màtúmọ̀ à ń ka Quran a ló ń tọ́lọ̀ wọn sọ fún wa nínú Quran ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní máa sọ ni láàmásìn ìwọ ni iyyaka yẹn wa iyyaka nasta'in ìwọ nìkan ṣoṣo láàmú wàràn lọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ tàbá nídìí ìrànlọ́wọ́ lérí arísìkì ìwọ la pè bá nídìí owó ìwọ la pè bá nídìí ìṣọ́ ìwọ la pè bá nídìí dáàbòbò ìwọ pè bọ́ rẹ̀ wá ìwọ pè bàbá wà nù ìtún pínpín àwa nù fìtínà ìwọ pè nínú dààmú ìwọ la pè wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ láàmú wá ìrànlọ́wọ́ wá ẹni ń ṣàdúrà ní wàràn lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ń ṣáájò ní wàràn lọ́wọ́ lọ́dọ̀ ṣètọ́ ni torí gbà tí ọlọ́run ọba aláǹsọ àyà yìí ọlọ́run sọ fún wa yìí pé bẹ́ẹ̀ bá ti wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ mi ẹ̀ tún wá ràn lọ́wọ́ lọ́dọ̀ èṣù náà ọlọ́run tó sọ nínú Quran nígbà tá anábì Musa sọ fáwọn ọjọ́ rẹ̀ ipe ista'inu billahi wasbiru anábì Musa ó ní gbogbo ẹ̀yin jọ mi sẹ́fẹ́ sóríire ẹ̀fẹ́ rí ntẹ́nfẹ́ ẹ̀fẹ́ kẹ́rẹ́ àbáyọ lẹ́dùsọ̀rọ̀ yín ista'inu billah ẹ̀ wá ràn sí pẹ̀lú ọlọ́run ẹ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó tó lè bọ̀lì máa àwọn nàta mìnàlá wọ́sibírù ẹ sì ṣe sùúrù lérí ìṣòro ayé òṣèlú katọ́lọ́run ní dánwò nǹkan méjì náà ló fẹ́ rábàyọ ọ wá ràn lọ́wọ́ máa ṣàdúrà sọ́dọ̀ ọlọ́run ọ wà ṣe sùúrù fọlọ́ ọlọ́run yìí kájú má kàn lọ́run lójú òṣèlú kan lójú ìwọ ọlọ́run afáwọ abdullahi bin abbas níjọ́ kan ó wà pẹ̀lú anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni wa abdullahi bin abbas idha sa'alta fas'alillaha ó ní nǹkan tọ́pọ̀ tó fẹ́ béèrè bọ́ bá béèrè nǹkan nínú àwọn orí ayé àti orí ọ̀run fas'alillaha allah nìkan ni ó béèrè lọ́wọ́ ẹ̀ wa idha ista'anta tó bá wá ìrànlọ́wọ́ tó wá ìrànlọ́wọ́ lérí bùkátà rẹ̀ fasta'in billah wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ṣàdúrà sọ́dọ̀ ọlọ́run kó pè ọlọ́run kó bẹ̀ ọlọ́run bọ́ bá sì ti wá ìrànlọ́wọ́ ọlọ́run ràn ọ́ lọ́wọ́ tọ́lẹ̀ tá nábì sọ̀kalẹ̀ fáwọn sàhábà ni èmi ọbẹ̀ tí àwọn àfa nílẹ̀ Yorùbá ti wa tí wọ́n ti wá rí i pé ọ̀tọ̀ ni tíra ọ̀tọ̀ ni gàrí tíra tíra ní kásádùá àbí nítorí pé al ni wọ́n rí fáà sí pé tíra ètí tíra sọ là ń sọ yìí èyí tẹ̀ tó wá ń pòpọ̀ yẹn tẹ̀ ń kó sínú ike funfun àti èyí tẹ̀ ń kó sínú ọ̀rá àti èyí tẹ̀ ń kó sínú gbá yẹn nínú tíra wo nìyẹn wà wọ́n ní eléyìí ni tíra eléyìí ni àdúrà máa lè tó bá dèrò lẹ́kọ́ wá gba gàrí tíra gàrí tíra ní orí ibú nìyẹn tíra ní alukur'an gàrí tíra òun náà lẹ́bọ̀ ọlọ́wọ́n ọba yíngọ̀ sọ tíra kalẹ̀ kò sọ gàrí ma ọlọ́wọ́n sọ gàrí tíra ma ní tí wọ́n ń pè ní gàrí tíra ní lúbúlúbú lúbúlúbú tán máa ń tọ́jẹ àwọn lúbúlúbú tán máa fi ń síngbẹ́rẹ́ ìtàn pè ń gàrí tíra nu ìtawà bánlẹ̀ Yorùbá ti wà ní ẹ̀sìn ti dàrú tipẹ́tipẹ́ kò sí tó kàn pọ̀lú iṣẹ́wù kan tàfà kan ọlọ́run sì rán àfa kan sí ọ alukurani ni wọ́n fi ránṣẹ́ sí ọ ìtọ́ba wà ní kurani ni kò lò wọ́n nà bí ipe ìjẹ́ gàrí tíra ń bẹnu ẹ̀sìn kọ́ wa mú àyà tó ní wa ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní wọ́n wá gbára lé ọlọ́run wọ́n ti gbára lé sùn béèrè pé ọmọ ọmọ ara ó ní ọlọ́run ọba á pè lẹ́yìn náà á tún darapọ̀ mọ́ àwọn alágbára ó lè o lè wẹgbẹ́ múlẹ̀ o lè jọyìn àwọn OPC ó gbà pé ilé ayé yóò ṣe é dágbé pẹ̀lú àdúrà nìkan ẹgbẹ́ tí wọ́n máa sọ̀sọ́ kú sọ pé àwa ń sàdúrà àwa ti ń sóògùn àwa ń sóògùn àwa à ń sóògùn ànílé géúnlẹ̀ Yorùbá wọ́n sì ń yanu wọn níbí o àwa ń sóògùn ń bí àwa béèrè pé sóògùn ọba ni àbógun eré fífọ́ ogun rọrùn wọn ní rọ ogun ogun ogun ogun tí wọ́n rí fáṣí ni pé ogun owó ogun ọ̀ṣọ́ àti ogun àgbéga ogun èmi náà fẹ́ jẹyàn láyé wọ́n wára lọ́wọ́ pẹ̀lú èsù ní jẹ́bẹ̀ wọ́n ní ọlọ́run ọ̀kájò ọlọ́run ọ̀kájò ọlọ́run kọ́ ò ìsọkúsọ lẹ́sọ níta ẹ̀sọ yẹn gan ìdàkejì ẹ̀ òun náà ni ọlọ́run ọba fẹ́ ọlọ́run kọ́ ájò torí pé tí wọ́n ń pè láàjò ẹbọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìwárà lọ́wọ́ pẹ̀lú èsù nípasẹ̀ oògùn òun ni wọ́n ń pè ní ájò wọn ni ọlọ́run ọba ọ̀kọ́ kéèyàn gbìyànjú ẹ̀yìn ibi ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ṣe gbìyànjú ó ní man jahada fina lanahdiyannahu subulana ẹni bá gbìyànjú wá sọ́dọ̀ wa ó gbìyànjú látara kọ́ ọmọ sàdúà kì í ṣe pé ọmọ lọ́lẹ́ ológun gbogbo tó wà nínú yàrá rẹ̀ yọ̀dà kó kó kó lálẹ́ yìí àbí láàárọ̀ yìí àbí lọ́sàn yìí nítorí pé olóníyọ̀ pẹ́ kọjá olóníyọ̀ yá kó pẹ́ ọba padà kú náà tó ọba fílẹ̀ ó lè wọ̀ náà ni ogun òsàn nìkan ní máa ń bẹ́ẹ̀ lé mùsùlùmí oògùn onírun eré fífọ́ oyin abatu sauda òróró zaitun àwọn agbójẹ̀dí agúnmọ́ba àwọn oògùn tán fún alọ́sípítù lóògùn malaria èyí ni mùsùlùmí máa ní nílé ó rí èyí tó fi kọ́ ipé yóò dáàbò bò tábúrò òfin ní sí ọ kò dé sí ìní ànábì ní ọkà bọ́ ọba ti kú lérí ìyẹn tó o sì gbàgbọ́ ọ̀wọ̀ náà ó rí èyí tó fi sínú tọ́lẹ̀tì rẹ tó ń bú wẹ̀ níta ń wí nìyẹn wọ́n ní yóò dáa fún ọ tó o bá ti ń wẹ̀ sórí yìí tó ń sin yẹn òun ṣe sí irú ni orí yìí tí o sin sára yẹn ní tá à ń sọ nìyẹn o lè kú pẹ̀lú ẹ̀ tó sì nígbàgbọ́ lérí ẹ̀ kọ̀ wà lìjánà àṣírò wọ̀dùá àdúà àti àájò àdúà àtògùn méjèèjì láyé dìtẹ̀mẹ̀ à wọn lè pàdé nínú ọkàn mùsùlùmí òdodo ọ̀kan yà jáde fún kan kí ni wọ́n ń pè ní àṣẹ̀rò kí ni wọ́n ń pè lóògùn náà tọ́lábọ̀rẹ́ ìṣẹ̀tẹ̀ ànátì ládàá ṣẹ̀tọ̀ wọ̀dùá ìf wàdúwìlì ìsàn ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ èso pẹ̀lú àwọn nǹkan wọn wọn nǹkan tí máa ń kólé wa lọ́wọ́ pé ká máa dì káàkiri bẹ́ẹ̀ ká máa bujì àbí ká máa fi wẹ̀ àbí ká fi rárá èso gangan là ń wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ nípasẹ̀ àwọn nǹkan tá à ń kó káàkiri yẹn fa lọ lè yí pé òtò àyè sórí o ti falágbára ọ̀lẹ́ ló dì máa inna watawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ọba ní agbára lé alàyè tí ò ní kú àdìjànú ìbílísù ẹ̀mí rẹ̀ gùn lóòótọ́ yọ pẹ́ ọlọ́run padà pa náà ni àwọn ọmọ rẹ̀ àdìjànú ẹ̀mí wọn máa ń gùn àmọ́ wọn padà kú náà ni ọlọ́run ọba ní ọ̀lẹ́ ìyàwó gbára lé ọ̀sàdúrà mọ́ ológun dáadáa fún ọ láyé kò fẹ́ dáadáa fún ọlọ́run ọlọ́run ọba ní inna shaytana lakum adu ọlọ́run bá ní ṣe rí ìbílísù èṣù àtàwọn ọmọ ìyá ẹ̀ ọ̀tá yín ni wọ́n fàtẹ̀kẹ̀dó àdùwà ọlọ́run bá ní ẹ mú wọn lọ́ta o ẹ mú wọn lọ́ta o àwọn tọ́lọ́run bá aláàánú kó mú lọ́ta ká má bàa sọ ọ́ di olórí ibú láyé àti lọ́run lọ́wọ́ á mú lọ́rẹ̀ẹ́ ọlọ́lẹ̀ mú èṣù lọ́rẹ̀ẹ́ àtàwọn ọmọ ìyá ẹ̀ wọ́n mùsùlùmí ọwá lọ ní bàbá kan bì bàbá ológun rẹ ni ọ pé ọmọ èṣù ni bàbá ológun yẹn ọlọ́wọ́n bá ní ẹ mú èṣù lọ́ta ọwá lọ lè sásọ́dọ̀ ọ̀tá ẹ̀ ó wá ràn lọ́wọ́ pé kọ́ta rẹ̀ kọ́ sọ́dọ̀ lówó ẹni tó pé pláàni òsì ló ní fún ọ ọlọ́ọ̀lẹ́ bá ọ̀tá rẹ̀ oníkọ́dá àbòbò ọ̀tá rẹ̀ pé òun gan ń wá bó ṣe kó sínú sẹ́kẹ́sẹ́kẹ́ rẹ̀ ni tí ń wá bí tí ó sì bàjẹ́ òun lọ́wọ́ kọ́ máa dá ó lè sá pamọ́ sọ́dọ̀ ọ̀tá ẹ̀ ọlọ́wọ́ bá ìmọ̀ ń yọ̀yàn kúrò ní islam ọkàn máa kírun ọlọ́run nígbà rún ẹ̀ ọmọ gbà wẹ̀ ọlọ́run nígbà ọlọ́mọkà ọlọ́run nígbà gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ tó ṣe pátá tó bá ti kú kò wúlò fún ọlọ́run mọ́ látara pé ọkàn ti ń gbẹrẹ ọkàn mú nǹkan jẹ ọkàn lá nǹkan ọwọ́ àgbà pé agbára ní pínpín ti lá nǹkan ṣẹlẹ̀ ọlọ́run bá ní wàá máa kafara kí ló dé tá fi di kèfèrí yóò àlèmúnà náà sàṣẹ̀rà àwọn gangan ni wọ́n kọ́ àwọn ọmọ èèyàn lóògùn suratul baqara aya one oh two lọ́lọ́wọ́n bá ti ń tọ́ṣìírí pé gbogbo oògùn náà kàlí èdè ṣiṣẹ́ àwọn fáìlì oògùn tá a máa ń kó káàkiri wọn àwọn tí wọ́n kọ́ àwọn èèyàn àwọn náà làwọn èṣù òun tó wá ń fèsù sọ́ra kó lọ́dọ̀ èṣù ọlọ́dẹ̀ èṣù kọ́sọ́ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa bọ́ọ̀bá tó wá gbogbo pàtọ́ọ̀bá tó wá wàrà lọ́wọ́ lọ́dọ̀ ọ̀tá rẹ̀ ọwọ́ ti tì ọ́ náà ọwọ́ ti tì ọ́ ó ti bọ́ sínú akóló wọn ẹni tí pẹ́sọ lè ká lẹ́nu tó bá dúró tọ́lọ́hún anábì ní la yadkhulul jannata anábì ní àlìjánná ti gbogbo yín tẹ́ ń ṣe wàhálà tẹ́ fẹ́ wọ̀nyẹ anábì láwọn kan ò ní wọ bẹ̀ wọ́n dá wọn padà táwọn yẹn bá ń wọ bẹ̀ mudiminu al-khamri ẹni tó ti mu rárá nínú ọtí ó sì mú fá títí tó fi kú láì túbà wọ́n dá padà kò ní wàlí jẹ́nà bẹ̀rẹ̀ ọ̀la mọ́mẹ́nu bẹ sẹ́hẹ́rìn anábì ní gbogbo ẹni tó nígbàgbọ́ sí oògùn ìpè à oògùn bí wọ́n ṣe máa ń kì wọ́n á ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹnu rẹ̀ gan ṣúrẹ́ẹ̀tì wọ́n ló ṣe gọ̀ǹgọ̀ àníkọ́ wà lójú ọ̀nà tó ṣúrẹ́ẹ̀tì kọ́ ọmọ sàdúà wọ́n wá lè rin ojú ọ̀nà tó wọ́ anábì ní gbogbo ẹni tó bá gbọ́ oògùn gbọ́ kò ní wàlí jẹ́nà wàlá kọ́ọ̀tì àrọ́hìn anábìlẹ́ni tí máa ń jákun ẹbí kò ní wà lìjánná níta ń gbọ́ inú àdéhìí yìí ó náà ní pé bọ́ọ̀ bá ti sògùn tó ń sin tán inú náà lọ darí lọ ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa lọ́lẹ̀ mà gbogbo tó bá wù kó jẹ gbogbo tó bá wù kó wẹ̀ gbogbo tó bá wù kó ṣe gbogbo bí bá wù kó lọ gbogbo tó bá wù kó fẹ́ rárá ipò sáfẹ́ lówó ipò táwọn ní ká ọ̀wá ń sóògùn lọ́lẹ̀ mà pé tọ́lọ́ ní ọ̀padà ṣẹlẹ̀ gbogbo ìrìn àjò rẹ̀ yẹn kò dí ọlọ́run lọ́wọ́ kọ́ mọ́ ṣe tó fẹ́ ṣe fún ọ èyí tó sì ṣe fún ọ tó rẹ̀ pé oògùn ló ṣe oògùn kọ́ bó o ṣoògùn náà ọlọ́run padà ṣe fún ọ náà láyé rẹ̀ tọ́wá yìí nígbà tó ti wá ṣoògùn nì o ti wá dọ̀tá ọlọ́run ọ wà lọ́lẹ̀ wọ ná ìtọ́lọ́run ọba aláṣẹ fún ọ yẹn tó rò pé iṣẹ́ tó ṣe lọ́dọ̀ bàbá kan òun lọ́fà wàláì bàbá náà kò lè yí kádàrà dáadáa rẹ̀ sáburú kò lè yí kádàrà aburú rẹ̀ sí dáadáa kò sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló ṣe fún ọ bó o ṣoògùn náà ọlọ́run padà ṣe fún ọ náà tó bá ṣe sùúrù níbo tí wá sóògùn yẹn ò ti dọ̀tá ọlọ́ wọ́n má tàṣà una ọlọ́wọ́n bá ní gbogbo tẹ́ ẹ̀ bá ń fẹ́ tẹ̀fẹ́ dà ẹ̀ lè dá illa an yasha Allah àfikọ́ lọ́wọ́n fẹ́ kẹ́ dà Rabbul alamin torí pé òun ní ń darí gbogbo àfíàsì ilé ayé òun ní ń darí gbogbo nǹkan ẹni tí ń darí gbogbo nǹkan lọ kẹ̀yìn sí nílẹ̀ Yorùbá wọn ní bọ̀ jẹ èèyàn ò lè jẹ èèyàn wọn ní bọ̀ ń wówó ọkẹ̀yìn sọlọ́run bọ̀ bá rówó tán ó sì kọjú sí i gbogbo àwọn àfẹ́sù yìí gbogbo àná la mọ̀ wọn a sì ń pa àwọn yìí ń ṣéwù ṣéwù ṣéwù wọ́n yẹ sọmọlé gẹ́lẹ́gò tí wọ́n jẹ ṣéwù ní tí wọ́n ń ṣe èyí tí wọ́n sọ fáwọn yẹn káwọn yẹn máa ṣe èyí gan ó ti yọ wọ́n kúrò ní Islam kódà àlè pé wọ́n Muslim nítorí pé tẹ̀yìn bá máa burú tí sì ń ṣe tó sì dúró lérí pé àníṣẹ́ ẹ̀já bẹ̀rù Ọlọ́run ọba lẹ́ẹ̀kan ká bẹ̀rù ayé ó sì dúró lérí ẹ̀ wípé ah, ayé la gbọ́dọ̀ bẹ̀rù jọ lọ́rùn lọ kìí ṣe mùsùlùmí mọ́ nítorí pé ọlọ́run ọba Allah lọ́ba tó yẹ ká bẹ̀rù ọlọ́run ọba ní fala takhafuhum wa khafuni ọlọ́run ọba ní ẹ má bẹ̀rù ẹnì kankan èmi ni ẹ bẹ̀rù in kuntum mu'minin tẹ́ bá jẹ́ mọ̀mìnì òdodo ẹ wá ohun tọ́lọ́ ń sọ ẹ̀wọ̀n tó ń wí ó sì lóhun ní warathatul anbiya àwọn làwọn jogún àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run ọba wo ni wọ́n ń lo pàró ànábì ọlọ́run ọba pé tí wọ́n bá ti ń ṣe ipa yóò ní káwọn àdúrà làwọn anábì ọlọ́run máa ń ṣe. ọ̀rọ̀ dàrú mọ́pọ̀lọpọ̀ àwọn àfáà lọ́wọ́ débi pé wọ́n pàdé ọ̀kan nínú àwọn afọ́nibídé àyè wọ́n á ń sọ fún mi ní ẹ̀sìn lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ ọlọ́run ẹ̀ dájú wọn kọ èṣù oníbọ̀ ló ṣe jẹ́ wọ́n ní ẹ sọ fún wọn ká máa ṣàdúrà ẹ tún gbé ọ̀sẹ̀ fún wọn nínú òkè funfun ó níbẹ̀ ni olóhùn máa ṣe ń tò òun fún wọn ládùúrà òun wà fún wọn ní ọ̀sẹ̀ táwọn kó sínú òkè funfun òun wà sọ fún un pé máa ṣàdúà kó o sì máa wẹ ọṣẹ yìí sórí ọṣẹ yẹn tó ń wẹ̀ yẹn má gbẹ́mi lé o ọlọ́run ọba aláàánú kò gbẹ́mi lé o ó ní kọ́ mọ́ gbẹ́mi lé ó sì gbé fún ó ní kọ́ mọ́ gbẹ́mi lé ó ní kọ́ mọ́ wẹ̀ ẹ́ ètí wọ́n ń pè ní ṣíríkù gangan nù òun náà ni pé lẹ́yìn ìgbà tá a ti ní kéèyàn ó dó tọ́lọ́hún ká tún wá fún ọlọ́run ọba ní irú kan àbí ká fún un ní igbákejì àbí nǹkan kan míì tó tún lè ran ọlọ́run lọ́wọ́ àbí tó dàbí ọlọ́run tó lè ṣe ńtọ́lọ̀ ń fẹ́ ṣe tí wọ́n pè lẹ́bọ gangan nìyẹn mo ní ìkẹta ìgbélé lọ́wọ́ yẹn gangan ni wọ́n ń pè ní òrìṣà àwọn olórìṣà àwọn ni wọ́n máa ń wá owó pẹ̀lú oògùn àdúrà ni mùsùlùmí máa ń ṣe àwọn olórìṣà àwọn ni wọ́n máa ń wá àrísìkí pẹ̀lú awọ́rò àwọn olórìṣà ni wọ́n máa ń wá àrísìkí pẹ̀lú oògùn tajà ṣẹlá mùsùlùmí la hawla àti di àwọn àgbà pẹ̀lú paró pẹ̀lú ndè ṣe ara wàtá jẹ́ mùsùlùmí kùrìsíù làwọn máa ń ká a sì ká la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir a ka ọgọ́rùn kan aburú kan ò ní ṣe ọtí lóbi so ọkà falaki ọkà náàsì lẹ́yìn gbogbo orun ọkà kùrìsíù lẹ́yìn gbogbo orun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rọ àwọn ológun tiwọn àwọn lọ́lọ́tọ̀ àwọn náà lọ́lọ́tọ̀ ni àwọn máa gbára lé ń tọ́lọ̀ ń dá àwọn muslim àwọn máa ń gbára lé ọba tó dá gbogbo nǹkan tani wọ́n ń bẹ lójú ọ̀nà láàrin àwọn àti yín bá ní wa annahu kana rijalun minal insi ya'uduna bi rijalin minal jinn fazaduhum rahaqa ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń wá ìrànlọ́wọ́ ìdáàbòbò lọ́dọ̀ àlìjànú fazaduhum rahaqa ọlọ́run bá padà sàlékún payà ni wọ́n padà ní pírọ́blẹ̀mù náà ni nítorí pé ẹni bá gbára lé èṣù èṣù èyàn máa yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi tọba ló ń sógun ó ń sógun ọ̀run èsù ń ni o òun náà padà rán wọn náà ń sẹ́ yóò sì yọ ọkọ̀ ní Islam yóò wá hàn ọ́ lé mà nígbẹ̀yìn gbogbo ohun tó kó sílẹ̀ yẹn wà ń gbénu lé yóò bá tiẹ̀ jẹ́ ọmọ yìí jẹ́ ọ láàmú kó tó kù láyé lẹ́yìn náà ó wà lórí ọlọ́run nìkan ni kò ọmọ yá mi wọ́n gbogbo àwọn tí wọ́n ń lo ọlọ́wọ́n bá aláwọ̀ sọ pé wa yawma ya'shuruhum jami'a nígbà ọlọ́wọ́n bá aláwọ̀ gbé gbogbo wọn dìde àwọn èṣù àtàwọn ọmọ èèyàn tí wọ́n ń jọ ràn ara wọn lọ́wọ́ ọlọ́wọ́n ní ya ma'ashara al-jinn ọlọ́wọ́n bá ní ẹ̀yin àdìjànú qad istakthartum min al-ins ẹ̀sùn àwọn èèyàn tó lórí ibú púpọ̀ lérí ilẹ̀ ẹ ti gbẹ̀sìn lára wọn ẹ gbẹ̀sìn lọ́wọ́ wọn ẹ ti sọ àwọn èèyàn tó burúkú rẹpẹtẹ àwọn jẹ̀nà dákẹ́ wọn ní sọ̀rọ̀ wa qala awliya'uhum min al-ins àwọn ọmọ èèyàn ni wọ́n máa wá sọ̀rọ̀ wọ́n máa gbẹnu sọ̀rọ̀ fáwọn àlìjànú níbi ọ̀rọ̀ bánà ife wọ ọlọ́run ọba o istamta abadun náà bíbá agbádùn lára ara wa ni àwa ń gbẹran lọ́wọ́ àwọn èèyàn àlìjànú ń gbẹ̀jẹ̀ àwa ń gbowó àlìjànú òun jíṣẹ́ fún wa àjọ gbádùn lára ara wa ni báwa ṣe sìn wọn làwọn náà sìn wa báwọn ṣe sìn wa làwọn náà sìn wọn wọ́n bá lágùnà ajalẹ́nà lẹ́dí ajẹ́lì wọ́n lọ́wọ́ bá láà ó ti wá dá wa padà sọ́dọ̀ rẹ báyìí àsìkò ti tó wọ́n sọ̀rọ̀ yìí wípé bọ́yọ́ ọlọ́run lè sànú wa wípé ọlọ́run bá ò sì sànú wa ọlọ́run bá ní qala an-naru mathwaakum ọlọ́run bá ní àtẹ̀yìn èèyàn tẹ́jọ́ ń ṣe pẹ̀lú àlìjànú àtàlìjànú náà gbogbo yín iná tẹ́wọ́ ọ̀nù lọ́ọ̀kan khalidina fiha ẹ máa wọ́ bẹ̀ lọ ẹ̀mí jáde má illa ma Allah dàsìkò tọ́lọ́run bá aláàbá fẹ́ ẹ̀mí jáde má inna rabbaka hakimun alim ọlọ́run ọba rẹ̀ ọba ọ̀jọ̀gbọ́n ni ọba onímọ̀ ni yàgò fàlìjànú mùsùlùmí yàgò fésù dájú kọ ọlọ́run ọba rẹ̀ àájò àtàdúà wọn lọ papọ̀ nínú ẹ̀sìn Islam wọn bá ń ṣáájò òun ń ṣiṣẹ́ kèfèrí ni tọ́lá àwọn kèfèrí ni wọ́n máa ń ṣe tọ́ bá ń ṣàdúà ọwà lérí ìlànà Islam mùsùlùmí ni ọ ọgbọ̀dọ̀ wá dá méjì papọ̀ nítorí pé ọ̀kan ni ojú ọ̀nà ọ̀kan náà sì orí burúkú lọ́pọ̀ rẹpẹtẹ kọlọmọdé bá wọn ṣe gbogbo àwọn tí wọ́n dá pọ̀ kọlọmọba àfimálẹ̀ rẹ̀ sínú ẹ̀mí wọn kọlọmọba aláàkójú wọn túbá lọ́dọ̀ ọlọ́run kan tó jáde láyé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adápẹ́ fún ọlọ́run ọba alihamdulilah tó ṣe rọrùn fún àwọn sheikh wa fadilatu sheikh kọmọrùdín yunus akóredé afidhullah láti tún dá wa lẹ́kọ̀ọ́ lórí àdúà àti àjò wọ́n ti ṣàlàyé fún wa pé ájò lọ́lọ́tọ̀ àdúrà lọ́lọ́tọ̀ ni ọmọ ìyá mi ẹja gbàdúrà mọ̀ ẹja àjọ ájò nù ẹ pàdé wa lọ́la lórí ètò wa alihidaya afa níbi tá a ti máa tẹ̀síwájú níbi àwọn àlàyé ẹ̀sìn láti máa ṣe fúnra wa àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàìjẹ́ kí gbogbo nǹkan bá wa sọ kó wúlò fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilaik wa rahmatullahi wa barakatuh